a padà sí orí gist bàbá wa Tinubu lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí èyí tí à ń béèrè lọ́wọ́ yín nígbà yẹn pé ṣé lóòótọ́ ìwé ẹ̀rí bàbá wa ṣé fèèkì ni àbírí o bàbá wa jáde o bàbá wa Tinubu jáde o wọ́n ní kí a má gbàgbọ́ o lórí ìwé tí. Tí àtìkù bàbá wa àtìkù tó gbé jáde o ẹ jẹ́ ká jọ gbọ́ gist tìní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel channel mi mashola gist tv èmi ọmọ yín mo máa ń sọ yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń lọ ní nàìjíríà mo máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ẹ̀yin èèyàn lé ṣé dáadáa lẹ wà ṣàlàáfíà lẹ wà tẹ́ ẹ̀ bá ti subscribe sí channel mi ẹ lọ subscribe o so that n bá ti post any gist ẹ máa rí ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo details inú gist tèmi. wọ́n ní kán má gbọ́ ẹ̀bẹ̀ tí eh, bàbá wa Bọ́lá Tinubu wọ́n ní tó kọ o bàbá wa Tinubu ló ń sọ yìí ó sí Supreme Court wọ́n ní nítorí pé tí wọ́n bá lọ gbọ́ ẹ̀bẹ̀ yẹn wọ́n ní ó máa bà nǹkan jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní bàbá wa Àtíkù wọ́n náà lọ sí Chicago University wọ́n lọ gba sàrífíkẹẹtì bàbá wa Tinubu wá wọ́n ní bàbá wa Tinubu ní kó má gba ìwé yìí kó má gbà wọlé o ìpè nítorí pé wọ́n ní àwọn òwe tí wọ́n gbà yìí wọ́n ní wọ́n ń sọ fún àwọn tó ní yunifásitì pé wọ́n ní láti sọ̀rọ̀ nípa ẹ̀ ipe tí wọ́n bá sọ̀rọ̀ nípa ẹ̀ ipe nǹkan tó le ni. wọ́n ní bàbá wa wọ́n ní wọ́n gbé bàbá wa wọ́n ní wọ́n gbé àwọn tó ní yunifásitì o i think uh, àwọn uh, dean wọ́n náà gbé wọn lọ sí ilé ẹjọ́ láti sọ̀rọ̀ nípa ìwé ẹ̀rí bàbá wa Tinubu bóyá authentic ni o àbí fake bóyá ayédèrú àbí ó dára so nǹkan tí wọ́n ní bàbá wa Àtíkù tó ń gbé bàbá àwọn tí wọ́n ní yunifásitì àwọn dean àwọn gbogbo àwọn ọ̀gá ọ̀gá yunifásitì wọn náà gbé wọn lọ sílé ẹjọ́ ní Amẹ́ríkà láti mọ̀ bóyá ìwé yìí bóyá ìwé tó jẹ́ pé ó jẹ́ gidi ni àbí ayédèrú wọ́n ní àwọn tí ó jẹ́ ọ̀gá yunifásitì yìí wọ́n ní wọ́n dáhùn nílé ẹjọ́ ò wípé sàrífíkẹ́ẹ̀tì tí bàbá wa Tinubu gbé fún àwọn òṣèlú wọ́n ní kì í ṣe sàrífíkẹ́ẹ̀tì táwọn rírí o wọ́n ní kò ń ṣe ti yunifásitì àwọn rárá rárá wọ́n ní wọ́n sọ pé àwọn ò mọ ibi tí bàbá wa Tinubu ti rí sàtífíkẹ́ẹ̀tì yìí o wọ́n nígbà tí bàbá wa Àtìkù gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n níṣe ni wọ́n ń kó gbogbo ìwé yìí ni wọ́n ń kó bọ̀ wá sílé o ni wọ́n ń kó bọ̀ wá sí Nàìjíríà láti wá fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé sàtífíkẹ́ẹ̀tì bàbá wa kì í ṣe sàtífíkẹ́ẹ̀tì tó jẹ́ pé ó jẹ́ ti original láti Chicago University wọ́n ní nǹkan tí wọ́n fi ń sáré bọ̀ padà wá sílé ìyẹn bàbá wa Àtìkù ní pé wọ́n ti ọwọ́ ti ba bàbá wa Tinubu o wípé àṣírí bàbá wa ti tú o ní orí sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n ń gbé kiri pé sàtífíkẹ́ẹ̀tì táwọn gbà ní State University èyí tó jẹ́ Chicago wọ́n ní irọ́ dẹ̀ ni wọ́n ní kì í ṣe sàtífíkẹ́ẹ̀tì èyí tó jẹ́ original wọ́n ní fake certificate ni wọ́n ní bàbá wa àtìkù tó tẹ̀síwájú pé táwọn bá ti kó gbogbo ìwé yìí fún Supreme Court ti Nàìjíríà tí wọ́n bá ti gba ìwé. ìwé ẹ̀rí yìí sọ́wọ́ wípé. wàhálà ti bá bàbá wa Tinubu nìyẹn lórí ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì èyí tí wọ́n sọ pé àwọn gbà ní Chicago ní Amẹ́ríkà wọ́n ní wọ́n ti pinnu pé ọkùnrin ààrẹ yìí ó ti kó wàhálà nìyẹn o ìyẹn bàbá wa Tinubu pé Supreme Court òun ló máa yọ bàbá wa Tinubu lórí àléfà ẹ̀yin ẹ̀yin ọlé <laughs> ọ̀rọ̀ yìí kò máa ń ṣe ọ̀rọ̀ kékeré kò ń ṣe ọ̀rọ̀ kékeré rárá o wọ́n ní ìgbà tí bàbá wa Àtíkù bá kó gbogbo sàrífíkẹ́ẹ̀tì tán bá lé bàbá wa Tinubu kúrò wọ́n ní Àtíkù bàbá wa Àtíkù àlè bọ́ sórí àléfà wọ́n ní èrò bàbá wa Àtíkù nìyẹn o tí wọ́n fi ń kó gbogbo sàrífíkẹ́ẹ̀tì padà bọ̀ wá sílé. wọ́n ní ó fi hàn yí pé ayédèrú sàrífíkẹ́ẹ̀tì ni bàbá wa Tinubu kó fún INEC wọ́n ló dẹ̀ ti wà nínú òfin wípé ẹnikẹ́ni tó bá ti kó ìwé ẹ̀rí èyí tó jẹ́ fẹ́ẹ̀kì fún INEC wọ́n máa yọ kúrò lórí àlééfà presidential candidate ni ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o wọ́n lẹ́ni yẹn kàn fowó jóná lásán ni òun nítorí táṣírí bá ti tú àwọn tó ń ṣe ètò ìdìbò tá à ń pè ní INEC wọ́n náà máa fa ẹni yẹn yọ níbi sígbà ṣùgbọ́n ẹ̀yin èèyàn lè àwọn èèyàn ń béèrè ìbéèrè o wọ́n ní bàbá wa Tinubu wọ́n náà ti wọ wọ́n náà ti jẹ́ president already àti yàn wọ́n gẹ́gẹ́ bí ààrẹ wọ́n ní àwọn INEC yìí kí ló dé tí wọ́n ṣe investigation wọn kó tó di pé wọ́n yan bàbá wa wọ́n ní kí ló dé tí wọ́n ti kó gbogbo ìwé ẹ̀rí gbogbo àwọn tí wọ́n dìbò kí wọ́n lọ yẹ̀ wò bóyá ìwé ẹ̀rí gidi ni àbí kì í ṣe gidi wọ́n ló ṣe jẹ́ àsìkò yìí ni gbogbo wọn ń sáré kétékété wọ́n ní especially bàbá wa um, ehm, Àtíkù wọ́n ní kí ni gangan kí náà ń wá lẹ́yìn bàbá wa Tinubu wọ́n ní eh, báwọn ṣe ń ro gbọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀tẹ̀ ni o. Eh, wọ́n ní ọ̀tẹ̀ ni bàbá wa Àtíkù ń wá kiri o wọ́n ní kí ló dé wọ́n ní látìgbà tí bàbá wa ti jẹ president bàbá wa Tinubu wọ́n ní wọn ò rí nǹkan kan ó wá jẹ́ ìsìn náà wá ń sáré kiri náà wá ń pariwo ìwé ẹ̀rí o ìwé ẹ̀rí o wọ́n ní alábàǹgebè ni bàbá wa Àtíkù ẹ já máa gbọ́rọ̀ yìí lọ jẹ́ pé wọ́n lo ìwé ẹ̀rí tó jẹ́ ayédèrú wọ́n náà ti yọ wọ́n rí dáadáa wọ́n ní sò kìí ṣe ìgbà àkọ́kọ́ ní ìtàn máa ń yọ èèyàn téèyàn bá lo ìwé ẹ̀rí fake ẹ̀jẹ̀ a máa gbọ́ lọ. wọ́n ní gbogbo ìwé tí àtìkù bàbá wa àtìkù ń kó kiri yìí wọ́n ní ilé ẹjọ́ kọ́kọ́ lè wọ́n ní láti gbà wọlé náà wọ́n ní tí ilé ẹjọ́ ò bá gbà wọlé wọ́n ní bàbá wa àtìkù kàn kọ̀wé kiri lásán ni wọ́n ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹ̀yìn èèyàn lé kì í ṣe nǹkan tó easy rárá wọ́n ní àwọn Supreme Court wọ́n ní tó bá wù wọ́n náà lè gbà wọlé o wọ́n ní tí ò bá wù wọ́n wọn ò ní gba ìwé ẹ̀rí yìí wọlé wọ́n ní kò dẹ̀ sí nǹkan tí bàbá wa Àtìkù lè ṣe wọ́n náà kàn ń kówé kiri ni wọ́n ní ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ní Supreme Court wọ́n ní tó bá wù Supreme Court náà máa ní òkè ìwé ẹ̀rí tó ní kó wá wọ́n ní tí tó bá tó bá wù wọ́n ni wọ́n ní tí ò bá wù wọ́n wọ́n ní gbà wọ́n ní so kí wàá ní gbogbo wàhálà tí wọ́n ń lọ tí wọ́n sáré lọ òkè òkun tí wọ́n lọ ń gba ìwé ẹ̀rí ní state university kí ló wá já mọ́ ẹ̀yin èèyàn lé <laughs> kì í ṣe nǹkan kékeré o. wọ́n ní ọjọ́ karùn-ún oṣù kẹwàá ni bàbá wa Àtíkù kó ìwé yìí lọ bá Supreme Court o wọ́n ní wọ́n dẹ̀ lọ tẹ́ńdà ẹ̀ wípé um, original um, result ti tí bàbá wa Tinubu kó sílẹ̀ ní wọ́n ní ìgbà tí àwọn dẹ̀ lọ yẹ̀ wò ní Chicago ní Amẹ́ríkà wọ́n ní wọ́n ní ayédèrú pọ́nbélé ipe kì í ṣe láti um, yunifásitì àwọn ni wọ́n ti gba ìwé ẹ̀rí wọ́n ní Chris Bushin èyí tó jẹ́ lọ́ọ̀yà Àtìkù ló lọ kọ ìwé yìí o fún àwọn ilé-ẹjọ́ Supreme Court wípé wọ́n ní àwọn ẹ̀rí tuntun láti kó wá sí Supreme Court wọ́n ní nǹkan tí òfin sọ ni pé tí wọ́n bá ti gbé ẹjọ́ lọ sí ilé-ẹjọ́ gíga tẹ́lẹ̀ tí wọ́n bá wá wá pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọ́n ní ẹ̀rí tẹ́niyẹn kó lọ tẹ́lẹ̀ wọ́n ní kò lè kó padà lọ mọ́ o àfi tó bá ní ẹ̀rí tuntun ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ lò. wọ́n ní wọn ọ̀dẹ̀ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ nílé ẹjọ́ gíga wọ́n ní àárín méjì ni wọ́n ti kó gbogbo sàrífíkẹ́ẹ̀tì ọ̀rọ̀ yìí wọlé wípé fake sàrífíkẹ́ẹ̀tì ni bàbá wa ń gbé kiri ẹ̀yin èèyàn lé hmm, ẹ̀rí pọ́rọ̀ yìí lágbára wọ́n ní ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ yìí wọ́n ní wọ́n sọ fún wọn pé wọ́n lè gbé ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì wọ inú ẹjọ́ èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ nítorí kì í ṣe ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì ni wọ́n fi pe ẹjọ́ ọ̀rọ̀ yìí pé bàbá wa ò tọ́ láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè nítorí pé wọ́n ṣe èrú ni òun náà ń pe ẹjọ́ fún kí wá ló wá fa ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì nínú ẹjọ́ èyí tí wọ́n pè wọ́n ní nǹkan tí ilé-ẹjọ́ gíga béèrè lọ́wọ́ wọn nìyẹn wọ́n nígbà tí wọ́n wá dá ẹjọ́ talákọ̀ọ́kọ́ tí ọ̀rọ̀ yẹn tó já sí òfo wọ́n ní wọ́n wá tún dìde wọ́n wá lọ ń wá sàtífíkẹ́ẹ̀tì lórí ẹ̀hún bàbá wa Tinubu wípé ìwé ẹ̀rí wọn kò kúnná dóko wọ́n ní kí Supreme Court gbà wọ́n láàyè láti gbé ẹ̀rí yìí wọlé èyí tó jẹ́ ìwé ẹ̀rí bàbá wa Tinubu wípé fẹ́ẹ̀kì ni páyédèrú ni wípé kì í ṣe authentic rárá wọ́n ní àwọn èèyàn ti sọ fún bàbá wa Àtíkù tẹ́lẹ̀ pé ìwé ẹ̀rí tán ń wá kiri wọ́n kàn ń waste time ara wọn ni ipe kò lè wúlò fún wọn ipe kí ló dé tán ń bá rádaràda kiri ipe wọn ò ní gbà wọlé pé Supreme Court ò ní gbà wọlé nítorí pé ẹ̀rí tuntun ni kì í ṣe nǹkan tí wọ́n pin ẹjọ́ fún tẹ́lẹ̀ nìyẹn wọ́n ní ṣùgbọ́n bàbá wa Àtíkù máa dáhùn bàbá wa Àtíkù máa mú ọ̀rọ̀ yìí wọ́n máa mú lókùnkúndùn màá ni tí ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n ń sáré kiri láti lọ gba ìwé ẹ̀rí yìí ṣùgbọ́n wíwálé tán wálé hmm, ọ̀tọ̀ ní nǹkan tán bá o nǹkan tí wọ́n bá ọ̀tọ̀ ni. wọ́n ní Chris tó jẹ́ agbẹjọ́rò àgbà SAN wọ́n mọ ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí Supreme Court ò lè gbà wọlé wípé nítorí pé wọn ò pe ẹjọ́ yìí tẹ́lẹ̀ wọ́n ní bàbá yẹn wọ́n ní ó tún sọ fún wọn wípé òun fẹ́ràn Supreme Court tù létí yípe torí wọ́n ti ṣerú ẹ̀rí tí wọ́n ti gba ẹ̀rí tuntun wọlé wọ́n ní wọ́n kọ sínú ìwé èyí tí wọ́n gbé wọlé fún Supreme Court. Ọlánipẹ̀kun náà gba ẹ̀rí tuntun wọlé wọ́n ní wọ́n ti ta ko bàbá wa Àtíkù pé wọ́n lè mú ẹ̀rí tuntun kan wá o láyéláyé yípe torí wọn kọ́kọ́ gbé ẹ̀rí yìí wọlé nígbà tí wọ́n pe ẹjọ́ wọ́n ní wọ́n sọ fún ilé-ẹjọ́ pé gbogbo nǹkan tí àtìkù sọ yìí o wọ́n ní bí ìgbà tí wọ́n kàn fẹ́ fi àkókò ilé-ẹjọ́ wọ́n fẹ́ fi ṣòfò ni wípé torí pé kò wà authentic láti máa ṣègbé ẹ̀rí tuntun wọlé pé torí wọ́n ti dá ẹjọ́ yìí tẹ́lẹ̀ wọ́n ní bí ìgbà kan fẹ́ fi ilé-ẹjọ́ gíga wọlẹ̀ bẹ́ẹ̀ lórí wọ́n ní kó má fi àkókò wọn ṣòfò kí wọ́n gbégi lé pé àwọn ò lè gba ẹ̀rí tuntun wọlé wọ́n ní bàbá wa ọlánipẹ̀kun èyí tó jẹ́ lọ́ọ̀yà bàbá wa Tinubu ní gbogbo gìràgìrà tí bàbá wa Àtíkù ń bá kiri. wọ́n ní ìwé ẹ̀rí tí bàbá wa Àtíkù ń kó kiri wọ́n ní kò bá ojú mu rárá. nàìjíríà yìí wọ́n ní wọ́n ń sọ pé kí wọ́n má gba ìwé ẹ̀rí bàbá wa kò wọlé wọ́n nítorí pé kò ń ṣe nǹkan tó yẹ kí ilé ẹjọ́ gbà wọlé nítorí pé thirty first of September ni wọ́n gbà wọ́n láàyè láti mú ìwé wọlé wọ́n ní ó dẹ̀ ti kọjá thirty first of September wọ́n ní on the um, on the fifth of October ni wọ́n gbé ẹ̀rí tuntun wọlé wọ́n ní so wọn ò lè gbà wọlé rárá wọ́n ní ọ̀gbẹ́ni ọpẹ́yẹmí bámidélé ẹni tó ń ṣe aṣáájú ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní àwọn náà sọ̀rọ̀ o wọ́n ní wọ́n ṣe ìbúra affidavit o wọ́n ní wọ́n dẹ̀ gbé e lọ sí Supreme Court fúnra wọn ni wọ́n ní kò sí ìdí kan sí ilé ẹjọ́ gíga yìí tó ń gbọ́dọ̀ fi yẹ ìwé lé nítorí pé thirty first of September ni wọ́n gbà wọ́n láàyè láti mú ìwé wọlé wọ́n ní ó dẹ̀ ti kọjá thirty first of September wọ́n ní on this um, on the fifth of October ni wọ́n gbé ẹ̀rí tuntun wọlé wọ́n ní so wọn ò lè gbà wọlé rárá wọ́n ní ọ̀gbẹ́ni ọpẹ́yẹmí bámidélé ẹni tó ń ṣe aṣáájú ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní àwọn náà sọ̀rọ̀ o wọ́n ní wọ́n ṣe ìbúra affidavit o ní wọ́n dẹ̀ gbé e lọ sí supreme court fúnra ara wọn ni wọ́n ní kò sí ìdí kan sí ilé ẹjọ́ gíga yìí tó ń gbọ́dọ̀ fi yẹ ìwé bàbá wa Àtíkù wò àbí nǹkan tí wọ́n kọ sínú ẹ̀ pé kí wọ́n gbà á pé kì í ṣe nǹkan tó jẹ́ pé bójú mu kí wọ́n dẹ̀ dá sí ibì kan pé torí kò ń ṣe ẹ̀rí èyí tí ó yẹ kí ilé gbé yẹ̀wò. wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí Eh, bàbá wa Àtíkù ń sọ yìí wọ́n ní wọ́n sọ sí ilé ẹjọ́ tí wọ́n pè tẹ́lẹ̀ wọ́n ní kí ló dé tán wá jẹ́ pé ìwé ẹ̀rí ni wọ́n tún wá ń gbé jáde ní ìsìn wọ́n ní ọ̀rọ̀ rádaràda tí ò bójú mu ni bàbá wa Bámidélé ní gbogbo nǹkan tí bàbá wa Àtíkù ń ṣe yìí wọ́n ní ìtara àti ìlara òun ló bá dé wọ́n ní ọ̀rọ̀ wọn ó dàbí ẹni tó jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ ọmọ ẹnì kejì dénú wọ́n ní ọ̀rọ̀ wọn dàbí ẹni pé wọ́n kàn wọ́n mọ̀ wọ́n fẹ́ da ìjọba bàbá wa Tinubu rú ni wọ́n ní ẹjọ́ yìí pé bàbá wa wọ́n ní wọn ò ní ìbò tó yẹ kán ní tó ni ni wọ́n pè tẹ́lẹ̀ wípé àwọn kọ́ ló yẹ kó wọlé wípé kí wá lóde tó jẹ́ pé ẹjọ́ sàrífíkẹ́ẹ̀tì ni bàbá wa Àtìkù tó ń gbé kiri ní ìsìn wípé so yẹ kí ilé ẹjọ́ gíga yìí ó yẹ ìyẹn Supreme Court wípé ó yẹ kí wọ́n gbé ìwé yẹn ó yẹ kí wọ́n sọ sínú ṣáláńgá ni wípé kì í ṣe nǹkan tó yẹ kán gbé yẹ̀wò rárá wọ́n ní bàbá wa sẹ́nẹ́tọ̀ yìí tẹ̀síwájú pé láì fi àkókò ṣòfò kí Supreme Court kọ́ má dá bàbá wa Àtíkù lóhùn o wípé wọn ò mọ nǹkan tó ń ṣe wọ́n ní kì í ṣe dandan ni kí àwọn adájọ́ Supreme Court yẹ ìwé tuntun tí bàbá wa Àtíkù gbé wá láti Amẹ́ríkà wò wọ́n ní so tó bá wù wọ́n náà máa gbà tó bá wù wọ́n wọ́n nígbà wọ́n ní kò sẹ́ni tó lè fọ́ọ̀sì wọn gbà wọlé wọ́n ní bí ọ̀rọ̀ ṣe wà nìyẹn so ẹ̀yin èèyàn lé àti ìmọ̀ ibi tí supreme court máa dá ẹjọ́ yìí sí ṣe mọ̀ pé ìgbà tí mo mú gist wá mo béèrè ìbéèrè pé ṣé lóòótọ́ ìwé ẹ̀rí bàbá wa Tinubu ṣé gidi ni àbí ayédèrú bàbá wa Àtíkù ti lọ sí Amẹ́ríkà o wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn dean tó jẹ́ university wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ ṣùgbọ́n wọ́n testify níwájú adájọ́ ní ìlú amẹ́ríkà wípé ayédèrú ni ìwé náà ṣùgbọ́n gbà tán dé nàìjíríà supreme court èyí tí wọ́n ti gbẹ́jọ́ lọ tẹ́lẹ̀ ni wọ́n ti mọ̀ pé ẹjọ́ yìí tẹ́lẹ̀ ipe so ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kejì tán pé wọ́n lè gbé ìwé ẹ̀rí ìwọlé tó bá wù wọ́n náà máa gbà tó bá wù wọ́n wọ́n nígbà àmọ́ ibi tí wọ́n máa dájọ́ ẹ̀ sí ẹ̀yìn èèyàn lé ṣùgbọ́n tá a bá tún gbọ́ any update a máa mú wá fún yín lórí ọ̀rọ̀ yìí èmi ọmọ yín máṣọlá ni o please share this video like and subscribe god bless you all.